Adébímpé mi ọ̀wọ́n Adébímpé ọmọọba olójú funfun bí òṣùpá, àpọ́nbéporẹ́ mi, arẹwà bí ọ̀kín, ní gbogbo ìgbà tí mo bá ti fojú kàn ọ́, inú mi á sì dùn dé ìbàdí. Bí mi ò bá rí ẹ, mi ò lè jẹun, bẹ́ẹ̀ ni mi ò lè ṣu. Jẹ́ orúkọ mi, ó bá ẹlẹ́wà mu, awẹ́lẹ́wà mi, ìbàdí rẹ sì gbé ọmọ dúró.